وصلاته إنما صلى الله عليه وسلم أمر إلى أخلاقه وما بلغ ذلك على الصحابة àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti tí ó fi máa di ìpínlẹ̀ lórí àgbéyà a máa tẹ̀síwájú nínú síra wa eléyìí tí a sọ̀rọ̀ ṣókí nípa ìmájèlésì náà níbi òkú tó kọjá lọ ó ṣe kó náà ní alimájèlésì ọwọ́ ẹ̀ onídùúkọ àkọ́kọ́ dájú kó iṣẹ́ ìpèkítà rẹ̀ àgbàrin àwòyá ní tàbí zakariya muhiddin sharaf yahya ibn sharaf. النووي عليه رحمة الله على مسألة وكيف أتي سورة كوكو nípa tíra yìí a sì sọ̀rọ̀ níwọ̀n bara pẹ́ nípa المؤلف الجليل والإمام العلي النووي عليه رحمة الله a sì jẹ́ ká máa bí tíra yìí ti pàtàkì tó fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ mímọ́ àti gbogbo ẹni tí ó bá wọn jára rárá àwọn àwọn ọmọ tí ra náà lè mú àwọn náà wà máa rí àwọn tí ìbẹ̀bẹ̀ bá ti wá rú ìtira yìí tó ní ti bẹ́ẹ̀ yìí yóò di àwọn àbúrò ti tó lọ́dẹ̀ tí wọ́n ti ìdòkó tó kọjá yóò béèrè pé àá kí wá ní bẹ́ẹ̀ ló tíra náà tó tó bẹ́ẹ̀ ó dáa rẹ̀ tí ó máa rò pé títí wọn lágbára ju sọ̀rọ̀ ìròyìn fara lọ́rùn ààrẹ tí ó rò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ní kò lágbára tó lóòótọ́ àmọ́ títírà yìí sí fakọyọ táwọn apá àti ní gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ gbọ́dọ̀ ha sórí tàbí nínú àwọn apá àti níjọ́ tó bá pàdé ní mímọ̀ abẹ́lẹ́kọ̀ọ́ mímọ̀ abẹ́lẹ́ tí ń rìn lànà mímọ̀ kó wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé bóò ní alàgbà ọ̀nà náà rí ya kó wá lóun mọ nǹkan tó gbà rẹ̀ sí nǹkan kan lórí òun bẹ́ẹ̀ olóhùn sì máa gbà kì í sábà òun náà ní ipò tíra yìí àtàwọn tí tíra yìí kó sínú kí wá ní nǹkan tó kó sínú kò sí méjì jọmọ́ kọjá pé à ń pa àwọn kìnnì kan ní jàwá àbí àrùn kálí kí mo pé jọmọ́ jàwá àbí àrùn kálí nínú ẹ̀bùn ọ̀rẹ́ ìta àtọ̀dún wá wá fún àmẹ́wàá Muhammad sallallahu alaihi tí ó ṣe pé gbogbo ànábì ọlọ́run tí wọ́n ti wá ọlọ́run ò fẹ́ nìkan kan nínú wọn níwẹ̀ àfàdàgbà ọ̀hún. irú orin ni wá tó márùn-ún sí mẹ́fà bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì kódà tá ànábì náà tó ń sọ mí kan náà àdéhùn rẹ̀ pé ohun tí ìtú kọ́mísà ó ní wọ́n fún mi ní nǹkan márùn kan nǹkan márùn yìí wọn àfẹ́ nìkan kan síwájú mi ànábì wa kà ń kà ibi ẹ̀gbọ́n wa kàn ó ní nǹkan mẹ́fà ayọ̀ jawami'u al-kalim èyí tá à ń pè ní jawami'u al-kalim ni pé kánàbù sọ̀rọ̀ sókí ọ̀rọ̀ máa ń mé ọ̀rọ̀ tí ò ní ju gbólóhùn mẹ́ta gbólóhùn mẹ́rin lọ àmọ́ bọ́rọ̀ ní ti mọ ní mọ́ńbé bẹ́ẹ̀ bá fẹ́ máa mú ẹ̀kọ́ jáde ní ọ̀rọ̀ náà ọdún kan ẹ̀sìn ní kò ní ẹ̀ pẹ̀lú pé ọ̀rọ̀ ẹ̀yọ kan ní o àmọ́ ọ̀pọ̀ àwọn alagba gbogbo ìmọ̀ ọ̀rọ̀ yóò wá kí sínú ẹ̀ irú ẹ̀ ní táǹpẹ̀ ní jàwáwí ọ̀rọ̀kẹ́lẹ̀ alimami nawawi aleyhi rahmatullah nígbà tí wọ́n wá fún tíra ìlú ọ̀sẹ̀ ìgbàgbé ká sọ pé afáwa abu amúlé ibi ní salah aleyhi rahmatullah àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ tíra yìí ìjòkó àdánilẹ́kọ̀ọ́ báyìí làwọn sì ti sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n wá kó hadith mélòó lágbèjọ́ tani ọ̀rẹ́ tí ibùsọ̀lá ìkójọ twenty 26 lágbègbè náà ó ní Abu Amru ibn Salah 26 yìí náà wáwí náà wá wò pé á àwọn jawami olùkẹ́lẹ́bí ànábì gan rèé náà wáwí bí wá wò pé ó kú bẹ́ẹ̀ bàbá yìí kò wá tán làwọn náà wá mú wọn wá tán fi kún ló fi wá pé 40 kí ládó jẹ́ 42 awatuni afawa ibn Rajab bin Hanbali alayhi rahmatullah fawa Abdurrahman bin Ahmad Ibn Rajab al-Hanbali alayhi rahmatullah àwọn àwọn àgbà àgbà nù àwọn afáàlù àwọn náà tún wá wò pé ah, Nawawi tí mo ṣiṣẹ́ kí sì ló mú àwọn náà nípa àwọn aráàfà kan iye wa wọn ti Nawawi kó jọ ta pè ní àgbà fúnra àdéhìtá ìlú lọ́bí forty two yìí òun wá ní a ah, bí Nawawi ti wá gbìyànjú tó náà tó náà ló fẹ́ tún ṣe Ibn Salam sí òun wá rà nínú bẹ́ẹ̀ bàbá yìí wá bẹ̀rẹ̀ sí ní kó gbogbo tíra ìpè ẹ̀ Nawawi òmìnira ìwá Nawawi òmìnira ìwá nígbà òbí dárúkọ bíi méjì mẹ́ta nínú ọ̀rọ̀jà àgbà ní kíní jẹ́ bẹ́ẹ̀ kò lè tó bá náà ẹ̀ṣẹ́ nu èyí tó kù yìí ẹjọ́ àfikún ká sì fi jẹ́ kí sẹ́nu ṣe kíní kò pé pérépéré afáwa àgbà al-imam abdulrahman ibn ahmad ibn rajab al-hanbali alayhi rahmatullah àwọn náà bá jòkó àwọn náà wá kó mẹ́jọ gbogbo ẹ wá dé mélòó márùn kò di fifty nàbí wá fẹ́ kíra náà ní jami'ul ulumi wàlẹ̀ṣẹ̀kàm kí la gbẹ́nà wọn wàlẹ̀ṣẹ̀kàm. ní àwọn táwọn kó lọ àdéhìí ọgọ́ta yìí ó la déhìí tó kó gbogbo tó ń pè ní ìmọ̀ wàlẹ̀ṣẹ̀kàm ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ òye àwọn àdéhìí yìí kò sí gbogbo àwọn afáàtà ńlá fọwọ́ yìí ìlú àwọn ọlọ́mọṣẹ́ àbáwá kẹ́lẹ́ wọn ọlọ́mọṣẹ́ àbáwá gẹ̀ wọ́n ọlọ́run iṣẹ́ wọn làwa ń lé làwa ń jókòó tì í làwa náà wá mú àǹfààní bẹ́ẹ̀ olúwa ò dákun mọ́sàbáwá gbà wọn bọ̀bá wa gbà lọ́wọ́ tí wọn àwa náà táwa náà wá ń ṣiṣẹ́ tọ́sẹ̀ wọn tí wọ́n ṣe kalẹ̀ dákun sàwa náà lẹ́sùn lórí báwọn ti ṣe irúṣẹ́ yìí náà ṣàlùbárí kan fẹ́ ọlọ́run dákun ṣe kálùbárí kò jẹ́ tiwa náà ọlọ́run àrùn kẹrin. àwọn àhàdìtò yìí onígbà táwa náà bá wa gbọ́ láwa wípé àṣetíra ìlú tó àṣùpá tàbí ìgbésẹ̀ ìtọ́ni ìlú ìlú ìlà wa àdìsí alákọ̀ọ́kọ́ ìtọ́ ìtọ́lọ̀mbà ní ní àbísọ ní ọ̀nà làásọ àbísàlàyé rẹ̀ tán ìmọ̀rúwà ìkéré sí kálàfẹ́ sàlàyé gbogbo ẹ̀ àwọn àbá àtọ́tún wá láàmì láta tán nímọ̀ jù wá lọ yányán táàtó akúbàtà wọn gan àbá àwọn gan sàlàyé ọ̀rọ̀ yìí títí fá wọn tó sọ wọn fi ilẹ̀ nìkan ní tó túmọ̀ sí pé gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tí ń bá ń gbọ́ wa lálẹ́ yìí náà síbi bí á àlàyé náà tí wá kọ́ yìí kò sí nǹkan bí lábẹ́ àdéhù yìí máa bẹ́ àbúkọ́ pàkíyèsí ni a fún wa ní àwọn ọmọfà tẹ́lẹ̀ pé eh, ọ̀rọ̀ yìí tún lè wọ níbí àǹfààní báyìí tó wà ní àdéhù yìí àǹfààní báyìí wà ní àdéhù yìí àwa pẹ̀lú wa wa abẹ́lọ́wọ́ wa wa a bẹ̀rẹ̀ náà abẹ́rẹ̀ pẹ̀lú àdéhù alákọ̀ọ́kọ́ ògbójọ́ tá bá fi ṣàlàyé àtẹ̀lẹ́ ọ̀rọ̀ tọ́lọ́mọ̀ sọ́tà fi lù sọ́dá fún mẹ́tò tẹ̀lé wọn ọ̀rọ̀ fẹ́ ló ti mọ kó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́dà kò má ṣàyà wáyà àwa mọ̀sálàyé náà ló gbogbo ẹni tí ò mọ̀ kọ́ wa èèyàn máa kẹ́kọ̀ọ́ wa kẹ́kọ̀ọ́ kó ni àbí gbogbo bíi tí òun wá òbá máa dé ta láwọn tó ń wà yóò mọ dọ́dọ̀ wọn tá àmọ́ iye wọn tá àtẹ́nu mímọ̀ ọlọ́dà kò má jẹ́ kó sì wá kọ́ kẹ́yìn ló sì wọ́n sì wá kọ́ kó gbogbo wa ní àgbọ́yé kó wá fún àwa náà dáa máa sọ ní àsọyé alhadith al-awwal sami. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وسلم الحديث الأول عن أمير المؤمنين أبي الحفص عمر بن الخطاب رضي الله عنه رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه إمام المحدثين أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بلقيسة ابن بلقيسة ابن بلقيسة ابن بلقيسة البخاري وأخو الحسين مسلم بن الحجاج مسلم مسلم بن الحجاج مسلم بن الحجاج بن مسلم ابن مسلم ابن مسلم القشيري النيسابوري في صحيحيهما اللذينهما أصح الكتب المصنفة الحديث الأول حديث على قول àdéhùn ńlá ni o ìmọ̀ ńlá ló sì pọ̀ mọ́ ẹ̀ àmì ẹ̀jẹ̀ akọ́kọ́ tu lóbìnrin kátó wá máa kó àwọn ìmọ̀ tá a bá lè kó jáde ní ìtakùkù bá gbà wọn. عن أمير المؤمنين عن أمير المؤمنين على كتاب إلى لا تقول تلا سابين قال تبع النبي إن كان في أمير المؤمنين عن حفص إن كان في أمير المؤمنين òun náà là kọ́kọ́ ẹni tá a kọ́kọ́ pè bẹ́ẹ̀ ní Islam awalẹ́ni náà tún ní àbí Hafs kí wàá lóko rẹ̀ gan-an wọn lòun náà ní apá wa sọ àbí yòjèlé ọmọ ebìnrin kàkà ọ̀rẹ́ ẹ̀ma kàkà àdúgbò wà á ti sọ ọlọ́pàá sábà wọ́n ṣe. a ní wọ́n má bùdó wá sọ̀rọ̀ níbi. sẹ̀mẹ́rẹ̀ tọ́lá sọ́lá wáyé sọ́lá wáyé àlẹ́ ìwọ̀sán lọ́mọ ẹ̀kọ́. ó ní mo gbọ́ mo gbọ́ tó ti ṣe ọlọ́run anáwó Muhammad sallallahu alayhi wa sallam mo gbọ́ tí ń sọ̀rọ̀ báyìí pé alábi ní gbogbo àwọn sẹ́tẹ̀ ẹni lọ́mọ anábì yóò bá mọ́ anábì adámù yóò bá mọ́ sí láyé gbogbo sẹ́tọ̀ mi èyí yóò bá mọ́ sí láyé àbálẹ̀ yóò mọ́ sí láyé bèlè yá pẹ̀lú àníyàn rẹ̀ iṣẹ́ òun yóò wáyé pẹ̀lú kíni pẹ̀lú àníyàn ṣé yóò máa wáyé káwọn náà àbí yóò máa wáyé ní kọ̀ọ̀bú lá níwájú ọlọ́run èyí àwọn bàbá mi gbogbo yìí wọ́n ṣe àwọn anábì wa ní bó ṣe wá jẹ́ pé gbogbo iṣẹ́ máa ń wáyé pẹ̀lú àníyàn gbogbo ọmọ ènìyàn náà ó máa lẹ́san lórí iṣẹ́ tó bá ṣe pẹ̀lú tó bá dà lánìyàn èyí tó bá dà lánìyàn ni ó máa jẹ́san iṣẹ́ tó bá ṣe. Ànábì lẹ́bi bá ṣe hijira púpọ̀ nínú Mọ́kà wá sí ìlú Màdínà nítorí pé òun fẹ́ lọ rí gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu. Ó sì fẹ́ tẹ̀lé kàkúrò wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní hijira awọ ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ pé àtọ́lọ́ náà ló ṣe torí ẹ̀ náà yóò sì gbẹ̀sán tó ṣe torí tọ́lọ́ yóò sì gbẹ̀sán tó fi tẹ̀lé sínú àlọ́ gbogbo ẹni tó bá wá ṣe pé káàdà ti lè lè rọ́ọ̀tù owó lè kú níyà ẹni bá ṣe pé jẹ́ra tiẹ̀ tó lò ó ṣe láti lu mọ́tà wá sí ìmọ̀lẹ́nà àtàǹfààní ayé kan ní wá tó fẹ́ lépa bá ọ̀fààní ayé náà. Agbóbìnrin kan tó fẹ́ fẹ́ ló wá torí ẹ̀ ṣe hijira láti lu mọ́tà wá sí ìmọ̀lẹ́nà. Òṣìṣẹ́ ńlá ní ìjìra rẹ̀ tó ṣe ẹ̀ tó ṣe nítorí ẹ̀ náà ló mọ̀ lẹ́sàn kò ní lẹ́sàn tọ́tọ́ wọn lọ́wọ́ lọ́wọ́ àdéhùn ìlú ìtumọ̀ rẹ̀ ló kéré ni kí láti máa mọ̀ náà wáyé lẹ́yọ̀ rẹ̀ pé. aláàdéhùn tẹ́lí tá a kà yìí afá àgbà méjì inú àwọn àkóòlé àdéhùn náà sí rọ pọ́pọ́ wọ́n sẹ́yìn náà gba àdéhùn wa. ẹni àkọ́kọ́ lẹ́yìn mọ̀ pé ní Abu Abdillah. محمد بن إسماعيل ابن إبراهيم ابن المغيرة ابن بندزبة البخاري ẹni àkọ́kọ́ nù ọ̀nà ni abu abdullah muhammad ibn ismail ibn ibrahim ibn mughira ibn bandisba alimami bukhari níjọ́ tán bá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ló kọ ìmọ̀ bukhari kí láti Muhammad ibn Abdullah Muhammad ibn Ismail bàbá ní kí ni kú ní àlè mọ́mú Bukhari kí láwọn pé Abu Abdullah ìmáàmù kejì inú àwọn àbá àgbà táwa lòun náà sì bọ́wọ́ rẹ́sẹ̀ yìí wọlé dáńpé ní Abul Hussein orúkọ rẹ̀ ní Muslim ibn al-Hajjaj ibn الكشيري النيسابوري مسلم ابن الحجاج وقال جنان كل من مسلم كن يا جوانك أبو أبو الحسين مسلم ابن الحجاج ابن مسلم àwọn méjèèjì náà wá pawọ́ wọ́n jọ gbàdé fi wá nu tíra tíra wo wá ní fi sọ̀hí háyé má nínú sọ̀hí òun wọn méjèèjì tá a mọ̀ sí sọ̀fí òtítì Bukhari àti sọ̀fí òtítì Muslim. sọ̀fí òtó ṣe pé méjèèjì ni ìlú mùsọ̀lùmọ̀fà nínú tíra dáàbò báwọn èèyàn kọ tíra nínú Islam kò sí tíra tó lálàáfíà tó wọn. tíra táà kí ni o àwọn èèyàn kọ tíra alẹ́jọ́ ni alukura ni wọ́n kọ́ àwọn èèyàn o èsì kálukura ni èsì iṣẹ́ nìkan iṣẹ́ sáré alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ni àwọn èèyàn kan dẹ́sẹ̀ kí ni nàkọ́ kalẹ̀ àmọ́ sọ̀hẹ́kọ̀ Bukhari èèyàn ló kọ́ ó yà jọ yìí ọ̀rọ̀ anábùwà Muhammad tá ànábì sọ̀kalẹ̀ àwọn wá sí ìwádìí rẹ̀ wọ́n wá sí kí ni àwọn akọ̀ sọ́dọ̀ àwọn tíra tó wà nínú kò bẹ́ẹ̀ wọ́n ní tíra àwọn méjèèjì ló gbà wá lọ tọ́ hàdà hadith hadith tàbí jama ọ̀rọ̀ pọ̀ mẹ́rin ọ̀rọ̀ ṣe kí ni jama ọ̀rọ̀ pọ̀ ẹ̀rẹ́ àkọ́kọ́ nú ọ̀rọ̀ ni pé tí ẹlẹ́nu bá ti tú hadithi àwọn afáfá bàrà hadithi náà pọ̀ ìtọ́nù àwọn afá wa náà wà fún hadith táwọn afá fún mi ní sheikhul muhadithi ẹ mọ̀ pé ìyẹn jáfa aláàdì afá ńlá ni lọ́tọ̀ pé ẹjẹ́ muhadithi wọ́n bá tún wá lẹ́nu ìgbọ́n tí wọ́n á jẹ́ ṣé olùmọ̀hàdìdì yẹn ni pé táwọn afá aládì ìgbà tó wá dúró wọ́n tún wá kọ́ wọ́sẹ̀ ìwádìí rẹ̀ pé akara ọmọkùnrin ọmọ afá àwọn tó wá jẹ́ ìjẹta lẹ́nu àwọn èèyàn náà ní afá àwọn Abdulrahman ibn Mahdi anu ló ń sọ̀rọ̀ ó bì kan pé yambagi liman sannafa kitaban an yabda'a biha al-hadith. ó ní lóun mú wá mọ́ra ní àkọ́kọ́ tó gbọdọ̀ kọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ tíra rẹ̀ táwọn yóò kọ́kọ́ bójú rí báyìí onígbọmọdé àti oníkọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ tíra. ǹjẹ́ kí ló dé ẹ ń wò sí nǹkan méjì káwọn máa kẹ́kọ̀ọ́ mímọ̀ tó bá kọ́kọ́ ka tíra ní kí wọ́n kọ́ mọ̀ pé àsọ̀rọ̀ mọ́ wa tá à kọ́ yìí àṣàdíyàn pàtàkì mẹ́ àti agbọ́dọ̀ jẹ́ káníyàn wa kó jẹ́ dání kó jẹ́ ipe káníyàn rẹ ó lè jẹ́ tọlọ́run hadith tó wá sọ̀rọ̀ ń pa pé káníyàn ó jẹ́ tọlọ́run ìlú ẹ̀ lábàbà rẹ̀. bàbá yìí àyùmọ̀yẹ ọ̀rọ̀ làwọn èèyàn sọ ń pa fún mi ọ̀rọ̀ yìí kódà ń bì kan wọ́n ní pé kéèyàn bá tún wá kọ tíra tíra ni wá ní àwọn topics oríṣiríṣi nínú tẹ́ẹ̀fẹ́ ń bì wọ́n ní kó wọ́n kọ́ mi bẹ̀rẹ̀ gbogbo tíra yìí níbo mi àwa ni pé gbogbo tọ́pìkì kọ̀ọ̀kan gbogbo báàbù kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ tí wàá kọ́ ọmọ bó àdìrí ìwà náà kó tó sọ bí ó ó lóun fẹ́ sọ̀rọ̀ pa pé bò nìyẹn ti mọ́ kábà tá a bá yàgbẹ́ tán ẹ̀ ni kò kọ́ sọ ẹ̀wù ká ah, kí ló kọ̀ ọ̀rọ̀ àjàgbé afẹ́ ló sì máa fi àdìsí lárí ẹ̀ o ó ní kó kọ́kọ́ wọ ẹ̀bẹ̀rẹ̀ gbogbo bá mu yóò lè máa jẹ́ tó máa kẹ́kọ̀ọ́ mọ̀ pé àsọ̀rọ̀ àníyàn yìí lágbára. afáwa Imam al-Khattabi alayhi rahmatullah bàbá tó kọ tíra kátà pé ní Ma'alim as-Sunan tàbí ṣàlàyé ní sunan àbíjáwọ̀ rahmatullah ìgbà táwọn ti ẹ̀sọ̀rọ̀ àwọn ní gbogbo àfáà ló fẹ́ sọ̀rọ̀ yìí pé kó jẹ́ pé tíra yìí la mọ̀ bíbẹ̀ àdìsí yìí la fi mọ̀ bẹ̀rẹ̀ gbogbo tíra wọ́n ní gbogbo àfáà làwọn bẹ̀rẹ̀ ní gbọ́n bẹ̀ sọ tán níbi tí àdìsí táwọn yìí níbi tí ó pàtàkì ní. kọ́rọ̀ nílé wá yé wa dáadáa àwa wò náà àwa ṣàkíyèsí aṣọ lẹ́ẹ̀kan pé ní gbogbo tíra táwọn èèyàn máa jẹ́ sí kó kọ́ tíra mi kọ́ wọn kíláwì orúkọ rẹ̀ kọ́ àbúkọ tó fi gbajúmọ̀ orúkọ rẹ̀ gùn díẹ̀ báyìí ìyókọ rẹ̀ ṣẹ́kí ogun díẹ̀ aljami'ul musnadus sahihul mukhtasar ẹ̀ríwá afáàtì kan ló aljami kí ni ògbé aljami'ul musnadus sahihul mukhtasar sorry في أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه orúkọ tí ra nù sọ́rí gbógun àwọn àfáàní wà wípé orúkọ yìí gún kókó ká dúkú lè mọ́bẹ̀ẹ́ lọ́rẹ́ ti lè dáhùn lábẹ́ ẹ̀ka wá ń pè ní Sahihul Bukhari. Ala kulli hal ilẹ̀ ń kọ́ la fẹ́ yà sílẹ̀ ibi àwọn ọ̀nà ni pé tíra ìta lóòlù lálàáfíà jù yìí alimami Bukhari alayhi rahmatullah àwọn náà wá gbàgbọ́ yọrọ táwọn afáàfin lọ sí àti wọn tí wọn sọ̀rọ̀ ìrọrọ tàbí afáwà imam abdulrahman ibn mahadi sọ awadinu sọhíhù Bukhari awwalu hadithi bi akọkọ hadithi lẹbàdó sọhíhù Bukhari ni bẹ hadithi Umar ibn al-Khattab tààtà hadithi ilẹ kọkọ bá mi nínú sọhíhù Bukhari alimami Nawawi alayhi rahmatullah nínú tí a ti wọ̀nyí náà àwọn lóòrì ní ìbẹ̀rẹ̀ rẹ̀ kọjá hadith yìí náà ibi tá a fi mọ̀ pé asọ́rọ̀ hadith yìí lágbára púpọ̀ lọ́dọ̀ àwọn ọmọ náà ṣẹ́tú nínú àkíyèsí mi ìdáhùn afá sí ni pé lẹ́yìn pé mọ́mù kọ́rí wá fi hadith ní bẹ̀rẹ̀ tíra rẹ̀ àwọn afá wa kojú wọnú sọ̀hẹ́mù bùkọ́rí lọ wọ́n wá rí pé bó ṣe ní bẹ̀rẹ̀ ìmọ̀ bùkọ́rí tún kéwú lọ ó tún dáa nìkan wọ́n ó tún débì kan tún bá ń bẹ̀ ó di mélòó wọ́n tún bá ń bẹ̀ ó di mélòó wọ́n tún bá ń bẹ̀ ó di mélòó wọ́n tún bá ń bẹ̀ ó di mélòó ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a ti wá bá dé nìyẹn ló ń sọ ẹ̀ pẹ̀lú ọ̀nà mélòó ẹ mélòó ẹ méjì àṣírí kan ní kí la pè náà àṣírí ọ̀rì pé ń bẹ tá a di tèyí tá a wá bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìṣe báyìí ó fẹ́ kéré kẹrí kàn sọ pé ah, wọ́n ti ní gbogbo tá a bá ṣe pẹ̀lú kíni pẹ̀lú àníyàn ní kódẹ̀ lómi ìtú sí gbóyí gan oná ti láníyàn ló já òǹgẹ́lẹ̀ mọ́ ni ó ní aláníyàn wà ìlú pàtàkì ẹ̀kàn tí ò ní kírun yóò ní àwátá ń kírun gan àwátá kírun gan àníyàn wá dáadú tí ń lọ tí olóró àgbọ́yẹ̀wò náà wọlé àbọ̀ àbẹ̀ àmọ́kílá ló ni pé níbi táàdì ìfì tó gbajúmọ̀ ní àní gbogbo àwọn èèyàn náà á ti mú bọ́ fà ní àfáwà الإمام النووي عليه رحمة الله nígbà tó débi صحيح sọ̀hìn mùsùlùmí ọ̀nà àwọn ìwé tíra yìí a wọ́n ni هذا alimuslimu na ala ayélujára mọ́wùkì ìhà àbẹ̀rẹ̀ wọ́n ni gbogbo mùsùlùmí ló parí pọ̀ pé àdéhì ọ̀rọ̀ rẹ̀ kọjá bẹ́ẹ̀ wọ́n parí pọ̀ fàdéhì tóbi púpọ̀ nípò púpọ̀ pọ̀ kẹfẹ̀rẹ̀ tó bá wa èlé wọ́n sì láǹfààní dáàmú bẹ̀ pọ̀ wá sí hàtì wọ́n tó wá ní lálàáfíà kọjá bẹ́ẹ̀ àdéhì tó ní àlàáfíà alimami Nawawi alayhi rahmatullah àtàwọn ẹlòmíì náà àwọn àbá àwọn abẹ́ yẹn hadithi wọn ni hadithi tẹ́ kó tá a sọ̀rọ̀ parí wúwa solosoloko solosoloko a kílàkì aw solosol islam kílàkì jọba solosol islam ẹnjẹ bá dá gbogbo tá a máa ń kọ́ ní islam síbẹ̀ tá a pátá oúnjẹ bá ti pín síbẹ̀ tá a tán nàmà ni kí ló kó dàá kan gbogbo tá a ti ẹ̀gbọ́n sọ ní islam wọn ìdákẹ́ta yẹyẹ láti fi nínú gbogbo ìdákẹ́ta. alimami shafi'i aleyhi rahmatullah àwọn ilé àdìgbì tí ẹ̀rí táwọn bá ní káwọn owó ọ̀nà mélòó la lè dúró sínú àwọn tá a máa ń sọ nísìlá wọn ni wàyẹ́ tó kúrò bí sàbẹ̀rẹ̀ na bábá mi ní àdúrà bẹ̀ fi. pété àwọn àwọn báàbù fíkì wà ní báàbù báyìí báàbù tọ̀hárọ̀ báàbù sọ̀lá báàbù síyá ní báàbù kìíní kan bí alájẹ kìtà tó sọ̀lá káwá ní ìkan náà bá wa kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ ni pé ẹ mọ́ rò pé sẹ́fútì ti ṣáàfẹ́ sọ yìí pé ọ̀nà sẹ́fútì ò nìkan ni o pé ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ́kàn sọ́kà mi níbi dúpọ̀ rẹ̀. ẹlòmíín náà àbá àwọn ní ẹ tó ń bá ní kó ń wò ó lè mọ́tò dá kan dá mẹ́ta ogun tí Islam sọ pé àmọ́ òun máa àgírí pé ó tó ìdá kan ìdá mẹ́rin dákun kí wá lẹ́fà nínú inú hadithi ó lálàáfíà ó lágbára púpọ̀. alimami abu dawud alayhi rahmatulah nínú tíra àwọn táwọn kiri sunan abi dawud wọn dáhùn bá ní káwọn wo àwọn gba hadithi wa púpọ̀ wọn náà hadithi ti bẹ́ẹ̀ nínú tíra àwọn nomi four thousand eight hundred hadith ti bẹ́ẹ̀ nínú tíra wọn nígbà tó gbọ́ four thousand yẹn ní gbogbo ẹ̀ orí hadithi mẹ́rin náà gbogbo ẹ̀ wà kí gbogbo yòókù tó lọ bí four thousand yẹn pé gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ àlàyé àwọn hadithi mélòó àdìsí mẹ́rin débi bá dìsí mẹ́rin gangan lọ̀gá wọn gbogbo yòókù tó ń lọ bíi three thousand four thousand plus tó kù tó léwu gbogbo wọn wá ṣàlàyé mẹ́rin ni nígbà tá a bọ̀ dáwọ́ gbogbo darúkọ nínú ẹ̀ ó ní kan nu wọn náà ní àdìsí kankan wọn náà dàdí kàfà wà ẹ̀ wọn ibn ibn Khattab yíò lẹ́bi náà pé àṣẹ nǹkan ńlá ni àbọ̀ wa mọ̀ṣá wọn àlàyé ìlera tí ẹ̀kọ́ ti ń bẹ́ẹ̀ náà nǹkan ìpínlẹ̀ kókó gbàgbọ́ náà lálẹ́ kí àkókò òfin tí pé táwọn àfọ́jú àdìsí bá dé bẹ́ẹ̀ tí wọ́n bá dé bí èèmọ́ nì wọ́n wá tó tẹ̀bà síbẹ̀ tó àwọn onímọ̀ wa ẹ̀kọ́ kúrò àyẹ̀wò àwọn afọ̀dọ̀dọ̀ náà àyà àdìwà àdìwà ta ọlọ́mọsà bá wa kí àwọn afá àǹfààní ta fẹ́ mú wa ìṣẹ́ láwa tá a bá ti rìn lànà mímọ́ kò ní jọ wá lójú láwọn òbí ẹni wá ní wá bẹ́ẹ̀ àwọn táwọn afá ní pé wọ́n àwọn hadith bí àwọn afọ́ni hadith wọ́n bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ̀ nípa ìsìnlá àti wọn bá padà sí hadith torí àjíbátún min al-ajaib nínú tí ò kọ́ mọ́ lára àwọn àhàdì wọn wáyé lára àhàdì ǹjẹ́ kí ni nǹkan náà nítorí lára rẹ̀ pọ̀ àmọ́ kàlà fẹ́ wọn rẹ̀ àwọn àhàdì tí a bá fẹ́ rí sánàdù rẹ̀ mọ́ ní tọ̀bàkọ́t táwọn àwọn akọ́ni àdéhùn wọn ń pè ní tọ̀bàkọ́t sábà tọ̀bàkọ́t ni pé àwọn tí wọ́n ń gbà lọ́dọ̀ ara wọn tọ́ba kọ̀ọ̀kan ni tọ́ba kọ́ tó sàhábà àwọn sàábì kí lọ́dọ̀ àdínàbì tọ́ba kọ̀ tí tẹ̀lé wọn ni tọ́ba kọ́ tó tàbí lẹ́yìn èyí tó bá kọ́tù tábí tó tàbí àyè bí wọ́n ti wá máa tẹ̀lé ra wọn àwọn tó bá kọ́tù tá a sì ní fún àwọn sábẹ́ hadith nígbà tí kan náà fún hadith ló sọ tí bá gbàgbé bí àwọn sheikh muhammad muhammad ahmed shakir ó dàbí pa àwọn sọ̀rọ̀ bí tó bá kọ́tà ní lórí ọ̀nà méjì náà táwọn fún hadith ní náà sì bẹ́ẹ̀. èèmọ̀ táwa rí gbé níbi hadith yìí èyí tábí sí ni ó fi wá padà wá sí tó bá kọ́tù tábìrù tábìrì tábìrì èyí tí ó fi padà wá bẹ̀rù ó bá tún padà sórí tábìrì mi ó tún bẹ́ kó mẹ́ ó tún bọ́ sórí tábìrì mi tábìrì bíi mẹ́ta náà ké àdífì lọ́dọ̀ ara rẹ̀ bó ló ti ṣẹlẹ̀ àdífì Umar ibn al-Khattab ológun òun náà ní dáńpé ní Alqama ibn Waqqas Alqamatu ibn Waqqas onìkan lókè lọ́dọ̀ rẹ̀ Alqama ibn Waqqas táàbì rẹ̀ tó jọmọ tó sáwọn sọ̀hárá Alqama yìí náà ìgbà tó ń lóhun tó kẹ́lòmí kò tí ì kọ́ àwọn àtìbáwò táàbìrín tó jáwọn tọ́tẹ̀lé wọn náà kọ́ òun náà tó kọ́ Muhammad ibn Ibrahim at rahimahullah ta'ala ẹni tá a dákọ̀ muhammad ibn ibrahim yìí òun náà tààbí tààbí ìdí mélòó méjì nígbà tí muhammad ibn ibrahim tẹ́ẹ̀bí ké lọ́dọ̀ alqama ibn al-waqas yahya ibn sa'id al-ansari òun náà bá tó ké lọ́dọ̀ muhammad ibn ibrahim yahya ibn sa'id al-ansari láti bí ìkìlọ̀ náà tààbí àwọn yóò làwọn afá àtàwọn kí wá tó lọ́dọ̀ rẹ̀ ló jẹ́ sí àwọn ìmọ̀ mọ́lẹ̀ kí bá àwọn àti bá àwọn tábì ìrìn àlà ló ń ka àwọn àdínkù àwọn ọ̀rọ̀ àmì wò jẹ́ pé yóò náà bá àtúntò ní láàrin àwọn onímọ̀ tàbí àwọn ọ̀rọ̀ alákùnrin hàn kí la fẹ́ mú ni pé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí Alqama ibn al-Waqqas Muhammad ibn Ibrahim at-Taymi Yahya ibn Sa'id al-Ansari àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí gbogbo wọn àmọ́ gbogbo wọn ké lọ́dọ̀ ara wọn kì í ṣe báwọn mẹ́tẹ̀ẹ̀ta tún pawọ́ pọ̀ ké lọ́dọ̀ Umaru gbọ́ o èyí tí àfihàn ìmọ̀ kan tó tún wọn fẹ́ ta tún bọ̀ wá dùn lọ́dọ̀ àwọn fúnni mímọ́. ìpè sẹ́yìn nǹkan tó bá ti wá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn fúnni hadith wọn wà tẹ pẹlẹmọ́rú àdìsí bẹ́ẹ̀ pé àdìsí mọ́ pàtàkì dúró tó dìde àwọn táàbì tó fi wọn ké lọ́dọ̀ ara wọn ẹ mọ̀ bíbà tí àfa àgbà tí wọn ké nǹkan lọ́dọ̀ àfa àgbà bí àìmọ́ ni ó tó bá ń wá pé àdìsí jẹ́ gẹ̀rí ìbò láyé nínú àwọn àdìsí tó jẹ́ gẹ̀rí ìbò ìmọ̀ ó ní àdìsí kí lákòó ní àdìsí nǹkọ̀rí yìí àdìsí nǹkọ̀rí yìí ó la àdìsí tó yẹ pé nínú àwọn tọ̀bà kóòtù sáná lò rẹ̀ nínú àwọn tábú bá wáyé kó wáyé pé yẹn kan kiri labá mẹ́ ẹ wá rádi kiri ìmọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ bíi Umaru ta látọ̀dọ̀ ànábì ní apá yìí nínú àwọn tó gbà wá kó lálàáfíà ti Umaru nìkan lára báwọn sọ̀hábà ti tó ti pé thousands làwọn sọ̀hábà èmi ìlàlá rí jẹ̀ mọ́ ìjọ tí Umaru náà sì kọ́ ọ̀yàn èèyàn kan péré náà láàrin tó ló ń gbàrà tọ̀dọ̀ Umaru òun náà ni Alqamatu ibnil Waqqas Alqama náà tó náà tó jẹ́ tábìlì tó láwọn ọmọ tó púpọ̀ òun náà tún kọ́yàn púpọ̀ kó kọjá Muhammad ibn Ibrahim at Muhammad ibn Ibrahim at òun náà tún kọ́yàn púpọ̀ kọjá èèyàn kan tí í ṣe Yahya ibn ibn Sa'id al-Ansari ẹwé mọ̀ èèyàn kọ̀ọ̀kan ní gba àdìsí wa èyí ò lábìrì pé àtàwọn ọ̀dọ́ máa ń láwọn gba àdìsí wa pé torí pé ẹ̀kọ́ pọ̀ kọ́ ló gbà wá kó yàtọ̀ sáàkù àn àti inú àwọn àdìsí tẹ́lẹ̀ fi tú àṣírí wọn ni torí gbogbo wọn kò sí ìtì ìkí àdìsí wọn pé ìdámọ̀lẹ̀ àmàlú pé ẹ̀kẹ́ á sọ fún pé àdìsí tó ń kí Umaru nìkan mọ̀ ló gbà wá kódà látọ̀dọ̀ Umaru látọ̀dọ̀ alukọ́mọ̀ gan eh, eh, Muhammad ibn Ibrahim nìkan mọ̀ ló gbà látọ̀dọ̀ rẹ̀ gan Yahya ibn Sa'id nìkan mọ̀ ló gbà kó lè mọ tó ń wọ̀n ẹni fi àmọ́ bí tí mi ti láyà lùsì náà ó lè ní àtúbárí bẹ́ẹ̀ bàdí fún náà gbọ́mọ́ náà àwọn àti ayé alamasa kan jama ẹwà ní kí lè mọ̀ mí ibn Sa'id al-Ansari alayhi rahmatullah ibẹ̀ láti wá rí khalqun kathirun min ar-ru'at wal-ulama wal-mujaha ibẹ̀ láti wá rí àwọn àwọn àgbà àfáàmù àwọn àfá tó ti wọ́n gba àdéhùn lọ́dọ̀ ọ̀dọ́ Yahya ibn Sa'id onírú àwọn ìmọ̀ mọ́ ní kí rahim allah onírú wọn ti ń gbà wá àwa ka ìyàn tó Yahya ibn Sa'id nìkan àfáà kan ní ó lé ní two ẹnìkan bẹ́ẹ̀ kà á ní irọ́ owó ọmọ kí ó tó gba wá látọ̀dọ̀ Yahya ibn Sa'id wọ́n lé ní seven hundred people. àmọ́ látọ̀dọ̀ ó mọ̀rù títí ń bọ̀ èèyàn kan èèyàn kan èèyàn kan èèyàn kan èèyàn kan ti lọ bí mẹ́rin kó tó wá lórí ẹ̀ tó wá kí fẹ́yàn púpọ̀. àmọ́ látọ̀dọ̀ èèyàn two hundred sí seven hundred yìí tàbí èmi ti wá kárí ayé gbogbo àwọn àfáà táwọn náà bá wá pọ̀ ní wọ́n ní pé á nǹkan ńlá ni àbí ìlú ọ̀rọ̀ gbogbo ibi tá a yà sí yìí àwa ọmọdọ́mọ kí àwa náà lẹ́kọ̀ọ́ méjì nínú tó kọ́ lórí ìlàsàlà yìí. ẹ̀rọ ká ṣiṣọ́ bẹ̀rẹ̀ pé ìlànà tá a fẹ́ mọ́ ní ṣàlàyé ìdáhùn àwọn ìlànà àwọn ìyàwó pé a fẹ́ pa àlùmọ́nájú rẹ̀ ẹ̀mí a fẹ́ pa fọ́ pẹ̀lú àlùmọ́nájú dáwí. àlùmọ́nájú rẹ̀ ẹ̀mí onímọ́nájú dáàmú fi ìjìnlẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ máa ṣe ah, báyà àgbà ìbáwọn ṣéèkù ìsìlámù ìlú ṣéèkù ìsìlámù ìlú ìta náà bá kà táwọn àbá aṣọ kùtà wá kà lẹ́nu wọn làwọn ò wá ké báyìí. ìlànà kejì ní ìlànà tí gbogbo ayé ló wà ní bẹnifíìtì rẹ àti aláta àti nípò àti mẹkáníìkì àti kápẹ́ńtà kí wàá lè kọ́dá àwọn àdéhùn. ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ènìyàn máa àmàlú nìyẹn. وإنما لكل امرئ ما ini pada kusola anabi innamal a'mal gbogbo sẹsẹ bá wo ni wọn sí gbogbo sẹsẹ bá wọn sí bí ní ìyá ìwà yàtọ̀ ní innamal a'malu bin niyyah ìkànnì innamal a'malu bin niyyah wọn gbogbo Buku nǹkan náà lórí wọ́n ní gbogbo tó bá ti ń pè ní iṣẹ́ kí ni yóò mọ̀ tẹ́lẹ̀ àníyàn yóò bá wájú ẹ̀ iṣẹ́ òun wá tẹ̀ dáàbò ní. ìyẹn ni pé iṣẹ́ kan ò lè wáyé àbí kí ni àwọn àbá wa tọrọ ìsíwéjì àwọn kan ní ajẹ́pẹ̀tùmọ̀ rẹ̀ ni pé gbogbo tó bá nábì ọ̀dà àwọn ọba sí láyé àníyàn ìṣáájú ẹ̀ kò bọ́ sínú kó ṣe nǹkan kan láì nílẹ̀ kó ti dáa àníyàn àwọn yìí ò tún lò káwọn náà ní kàwé níní yóò mọ̀ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àmì náà nínú wa ní àkàwé ní kọ́ ló kàwá ní àdéhìí èyí ò sì kọ́ dànù ló fẹ́ jẹ́ ká mọ̀ nítorí tá a bá wo gbólóhùn tó tẹ̀lé pé wà iná máa lè kú lè mèrè é máa ó jẹ́ ká mọ̀ ọ̀rọ̀ pé kàwé ní wọn ó jẹ́ ká mọ̀ pàṣẹ ọ̀rọ̀ kọ́lọ́hùn tẹ wọn pàṣẹ pé ìnáma máa nábì àníyàn tó wà lórí bí iṣẹ́ rẹ ti rẹwà tó èkúrú eh, àwọn mọ́sáṣá ni wọ́n bí iṣẹ́ rẹ ti dáa tó bí iṣẹ́ rẹ ti jọjú tó èyí nǹkan ló kàn wá in tó kàn wá nu iṣẹ́ rẹ tó bá ń ṣe ni pé àníyàn wọ́n lọ fi ṣe aládùn wa tẹ̀síwájú pé wà iná máa lè kú lémọ́rẹ̀ iná ó lọ níbi gbogbo ọmọ ènìyàn ó máa lẹ́sàn lórí tó bá dà lánàá àníyàn ni ó dájú ẹ̀sán rẹ lọ́nà so táníyàn ẹ̀san tó bá padà gbà yóò mọ jẹ́ sọ̀rọ̀ jọ̀wọ́ ẹ̀san tó dáa ni alìjẹsà olùdẹ̀ẹ̀sà ilà dẹ̀ẹ̀sà fàbí ẹ̀yẹ àlà ẹ̀rọ bẹ́gbọ́mà ọlọ́run ní kí wá lẹ̀san dáadáa kọjá káfíń lẹ̀san dáadáa kí sì lẹ̀san dáadáa tá a fẹ́ pè ní pé iṣẹ́ rẹ tó fẹ́ ṣe kó jẹ́ pàdéyàn tó lọ́rùn lọ́sí látàbí fi sọ pé àdéhùn ẹgbẹ́ bàbá ká lẹ́tìn ìjẹ́rọ̀ tó lóyún

ṣe pé irun ọ ife yìí rẹ̀ irun rẹ̀ nìbọ̀ ti mójútó tóun èyí nǹkan ló fẹ́ jọ ọlọ́run lójú o tọ́tọ́ pé irun ọ ti dìde ọ dìde láàrin àwọn èèyàn rẹ̀ wọ́n bọ̀ mọ́sálásí àsìkò ọdún ti tó ìwọ náà ni wákàtí má ràánú kò sí ìtọ́ ọmọ ń pajẹ́ ní gbogbo ẹ̀ má ràánú náà ní pé ọ̀kẹ́ àṣùbà àjàmá ní zúrí ìjàmá ní aṣírí ìjàmá ní gbogbo àwọn èèyàn rẹ̀ gẹ́rẹ́ ti mọ̀ iṣẹ́ ní tó le dáa ó kú pé àníyàn wo lọ fi lọ rìn kírun gan sáníyàn kárí mi ni pé àá ọgbọ̀dọ̀ mọ̀ ládùúgbò ìgbé ẹni ọlọ́run àwa ọlọ́run lọ tẹ̀lípá bíi ìyẹn tó yẹ kó sọ́ra jù náà lẹ́jọ́ máa ń lè ní ọ̀dọ̀ dáadáa tẹ̀lé èèyàn bú àdìdì yóò ṣàǹfààní pé èèyàn bú tẹ́lẹ̀ amúgbó onídìkásẹ̀ mọ́ṣọ́ gbogbo dákun jáníyàn rí jẹ́ tó jẹ́ torí tọ́lọ́run rẹ̀ àníyàn tọ́lọ́run bá ń bẹ́ẹ̀ aṣẹ́wó àyíma fi rú ilé ìṣẹ́wó àṣẹ́wó kéèrè aṣẹ́wó dákun àníyàn rẹ̀ yóò jẹ́ tọ́lọ́run àníyàn sí aṣẹ́wó kìí sí tọ́lọ́run bí yíò abẹ́ni tí mú tí wọ́n ní dákun dáníyàn rẹ̀ jẹ́ torí tọ́lọ́run lọ sí mú tí òun àwọn yìí wọn àdìdì yìí kò kàn wọ́n láti mọ̀ pé àṣàwọ̀ àtà ń bẹ lórí ìdìbáwà fà àti pàtàkì àdìdì yìí tó àwọn tá a bá mú pa gbìyànjú náà ìwọ tá ní tọ́lọ́run délẹ̀ tọ́kù rẹ̀ kalẹ̀ tá da abẹ́kọ́ kíní kan tons ní ọ̀sẹ̀ lóyá ẹlọ́ọ̀dì já thirty tons mẹ́ta fún ọ̀sẹ̀ mẹ́rin ninety tons làwọn fẹ́ Abatuni àwọn ọmọdé mọ́tò three hundred ló da ẹja mẹ́rin kó jẹ́ one hundred and twenty tons ah, ọmọ kò sí orí iṣẹ́ olórí ńlá ọwọ́ adúlọ owó tọ́ náà àmọ́jẹ́ ní kíṣẹ́ yìí tó lè ṣàǹfààní bẹ́ẹ̀ ni ó ń dájú owó yìí ó pàdé ẹ̀wọ̀n ló fi kó lẹ́yìn lọ́sẹ̀ kó lẹ́yìn ni téèyàn ọmọ rẹ ti pé ah, ah, àlùjọ náà ṣòṣe nìyẹn ó bà níyàwó lẹni tí ń ṣe bí ń ṣe ìwúlò àwọn ọ̀dàkùn mọ́sá tó ń lè wá sí fún wa. ó kú àníyànwó ni wọ́n tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́hùn ṣe ṣàníyàn pé ah, alẹ́ gbọ́dọ̀ mọ̀ pé wọ́n bá dárúkọ ìmọ̀ àwọn àyè ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ilé jáde rẹ̀ lọ sàkákùn wá lọ́wọ́. ẹni mọ̀ pé gbogbo sí olóore ó lẹ́ ṣe mọ̀ túmọ̀ ọ̀rọ̀ táwọn àbá ẹ bá ti fẹ́ ju iṣẹ́ kan bọ́yàn pé a máa ń wẹ jẹ́nàbà ni o tí iwájú rẹ̀ pé àníyàn tọ́lọ́run là á máa ń ní o. wọ́n bá ti fẹ́ ṣe wá sí a máa ń náwó sójú ọ̀nà ọlọ́run ni kọ́kọ́ kàdíìfì fún wọn náà pé owó tẹ fẹ́ ná yìí àníyàn tọ́lọ́run ni o. ọbẹ̀ lọ ọbẹ̀ máa ṣiṣẹ́ dáwà fáwọn èèyàn ẹ kọ́kọ́ ké ebú pé kọ́tó lọ́ọ̀rì ẹ tètè sọ fún un pé má rò pé kò aṣáájú ọmọ kápá ń bẹ àníyàn tá a mọ níbẹ̀ làníyàn tá a ní àníyàn tó lọ́wọ́. àdọ́bí ṣe ní innamal a'malu sẹ́rí kìíní yìí pàtàkì ẹni gbogbo ànáwó àgbáwẹ̀ àyíyọ zaka àlọ hajj à ọlọ́run gbogbo ṣe ọlọ́run tá a bá kejì àti àwọn ẹbí ọ̀rọ̀ màkátà léléèwé ọgbà léèwé wọn lọ ẹ á èló ló jẹ yín báyìí ọkọ rẹ kalẹ̀ dé gbogbo àwọn kiri iṣẹ́ lóore lálámù ni. àbọ̀ kú pé ńgbà tó ń rọ sáàníyàn tó wà lọ́kàn rẹ pé á ah, ló sàánú ẹni oníjọ́ náà fi jẹ̀bi láti jẹ́ àbáníyàn tó wà lọ́kàn rẹ náà ni pé àá báwo ni bí èmi ti máa wà ní ìgbọ̀ntọ́ ọ̀rọ̀ máa ń yà àṣọ bẹ́ẹ̀ ọdún wa débẹ̀ náà fọ́nmù náà tó wá pọ̀ ní ìlú ọmọ sáà sàánú wa ọlọ́mọdé àkọ́wọ́ ara wa pàṣẹ ara wa ọ̀rọ̀ yìí lágbára pọ̀ torí ṣe rá nìyàn èèyàn lè tún gbọ́ kíní kan ibi àbíbi pé àṣìbá nàbì ti ní ẹ àníyàn tẹ́yẹ bá dà náà ní ládé yẹn ẹ ká ló bá mọ báwọn ni kò bá mọ̀ dá ṣẹ́ni ká ló bá mọ pé tọ̀ táníyàn rẹ ò bá ti dá o báyà ká ní obìnrin lọ ní obìnrin náà ládàá rẹ kò bá kò bá ti sàn bí ẹ̀ àmọ́jẹ́ aládàápò ti mẹ́mẹ́ ni pé lẹ́yìn pọ́ ọ̀lọ́dà níyàn dáadáa wọ́n wá ṣiṣẹ́ dáadáa tó wá ṣàgbákò lọ́dọ̀ ọ̀rọ̀ ó tún wá ṣàgbákò. lẹ́gbẹ́ ọ̀ padà mọ́ wá rí gírẹ́tì pé kí n máa ṣiṣẹ́ òun gan bẹ́ẹ̀ sì ń tọ́ba sì tún bẹ láyé ọ̀tún gbọ́dọ̀ mọ́ sàwọn ṣẹ́ táwọn yìí ẹtún léwu tọ́ba ti nímọ̀ rẹ̀ ọ̀tún gbọ́dọ̀ mọ́ sí ni torí àìṣe rẹ̀ náà àníyàn tọlọ́run tún lè mọ̀ jẹ́ pé àníyàn tọlọ́run kọlọ̀ tó fi ṣe ṣẹ́rí bí ẹ̀yẹ́ gbọ́dọ̀ wà lórí ìwé ẹ̀jẹ̀ mákòjúwe bíi méjì wá ọjọ́ ti lọ púpọ̀ àmọ́ kásáré mákòjúwe méjì wá ìdínú ẹ kí mo sọ pé àdéhùn ọ̀rọ̀ kí inú ẹ̀kọ́ já kálá fẹ́ ṣàlàyé rẹ̀ dùkú kan ẹ gbogbo àkókò tọlọ́run bá ní gbà wá náà ẹjẹ mọ́rọ̀ méjì wá òṣìṣẹ́ lànàwà Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta nínú àdéhùn tó lálàáfíà tẹ̀lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tábà ní kí mùsùlùmí ó máa jẹ náà kóhùn jẹ́ tàbí mẹ́tẹ̀ẹ̀ta tútù àbí òtù aláìjọ tó yàn tọ́lọ̀ bá ti sí ọ nìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta á ọmọ kó rí rí àyìnbá wà lè náà rẹ àbí ọlọ́run yà kọ́ mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ sẹ́ra àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí padà sàgbákùn máa fi ọ̀rọ̀ kí ló fà wọ́n dá lọ́dọ̀ ní àkọ́kọ́ ẹni tí wọ́n náwó sójú ọ̀nà ọ̀rọ̀ tọ́mọ̀ tí ìwé kíní kan nílẹ̀ ti gbowó rẹ̀ afẹ́ ra kíní kan owó rẹ̀ rí afẹ́ ṣùgbá owó rẹ̀ rí owó ní kó sáà náwó sí lọ́nà ẹ̀ jọmọ́ ìwọ́n tọ́lọ̀ bá ṣe ọ́ ní náwó náwó sójú ọ̀nà ọ̀nà ọmọ orí rí torí ilẹ̀kùn àlìjẹ́nà kan sùn sí nìyí pọ̀ náwó sí lọ́nà àdéhùn dáàbẹ̀ẹ́sì ṣe bí èèyàn náwó sí lọ́nà púpọ̀ kálukùrá nìgbẹ́sì ìkànnà ìkejì al-mujahid fógun ẹ̀sìn wọn délẹ̀ ní wọ́lẹ́dẹ́ àti tẹ̀mí ara rẹ̀ lẹ̀ yàbá àbáyà kúbẹ̀rẹ̀ àkúbẹ̀rẹ̀ ó dì náà lọ́wọ́ yóò já lọ débi tó bá ti já kì í wá ní sálójú ogun ọ̀hún àfi tó gun ó bá tó gun bá sinmi lókù àmọ́ tó gun ọ̀tí ìsinmi tó bá ń gbọ́ mọ́jogun omi ṣe àpéjogun omi la máa ń gbọ́ lẹ̀ Yorùbá àwọn ilé mọ́jogun omi ni yóò takú síbẹ̀ ní fi ṣe àfikárẹ́gbògun yìí báàbá ti lẹ́yìn ogun rà níbi kú ọgbọ ìmọ̀ nasiru wa ìmọ̀ ṣahada inú ká borí ogun yìí àbí ká bá tọ́ ká kú sójú ọ̀nà ọlọ́run ibi tó ṣe jìyà rẹ̀ ó dè rán mélòó yàrá àwọn ìta ń kalẹ̀ yìí àwọn ipò ńlá ni o ipò ńlá tí mùsùlùmí dé pé pé yóò bá kú kú wẹ́ èyí ó tún wá máa bẹ náà gbọ́ ọlọ́run irú ipò wọn ni ọ̀tò yẹn sí ẹ̀wọ́n táwọn sábà ní pé ọlọ́run wọn dákòjọ́ fún àtàlẹ́ ẹ̀dẹ̀ kẹta àtẹ́lẹ̀ kẹta ní alkaare àfọwọ́ ní mímọ́ tó kí àlùkò a tó sì mọ́ dáadáa tí wàá mọ kí táwọn èèyàn yóò mọ kọ́ yóò mọ kà fún orí yóò mọ sí gbogbo ẹ̀ tán ṣẹlẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyẹn ipò ńlá náà wà àbájáde tó bá dé tó ń ẹni àkọ́kọ́ kí lálẹ́ òun ti yọ̀ náà lágbájá ọmọ lágbájá ńgbọ ọmọ wà láyé ọmọ sí tó ní náà torí tọ náà ọmọ náwó gan tọlọ́hún ní sáàdì tọmọ tí ìlú yá ọtí náà òkìní kan yá ọwọ́ aláfẹ́ tí ó jẹ fáwọn èèyàn wọn náà kọ́kọ́ gbé ilẹ̀ ẹ afẹ́ tí mọ́sálásí ṣe ó yá kí láfẹ́ sí bẹ́ẹ̀ ẹ afẹ́ ra ilẹ̀ mọ́sálásí ó yá owó tèmi rèé ó ra mo ti ra gbogbo ẹ̀ ẹ ọmọ òru kankan bí ń pa oúnjẹ rẹ̀ kó máa jẹ́ ẹ gbogbo àwọn iṣẹ́ rẹ̀ adábáwọn téèyàn mọ̀ náà ọlọ́wà ní tó rí kíjẹ lọ sí ń sígbà tó wà láàrin yóò ní ọ̀rọ̀ náà torí jẹ náà ah, torí jẹ wọn lọ́lọ́dún tàbí àmúta wọn náà ṣe bí jọ náà tọ́ ọ̀nà láyé ọ̀nà torí káwọn ará yóò rí sọ pé àà ah, ah, lágbájá ọmọ lágbájá mm, mm, náwó náwó ni náwó náwó ni ọlọ́ni náwó náwó tó ọbẹ̀ kan pè ọ́ wọ́n ti pè ọ́ bẹ̀ láyé ẹ sọ́tọ́ torí rẹ̀ ṣiṣẹ́ náà ẹ̀wọ̀ túnmọ̀ ọ̀rọ̀ in tó torí ẹ̀ síṣẹ́ náà ní kan náwó náwó ni ọ wọ́n sì ti pẹ̀ ọ́ náwó náwó ó tán fún ọ bó bá tán fún ọ lásán ni kò bá dáa ẹ̀yin màláìkò yẹ gbé wọn ni wọ́n wà gbé wọ́n wà máa wọ́ fi pé ojú ni ó mọ̀ fi wọ́lẹ̀ kì í ṣe ṣe wọ́n wà máa wọ́ wọ́ kú wọ́n gbóná wọ́ lọ́jà náà inú ọjà kan nà ìgbìlúwa ọ̀ láfọwọ́sì ìwọlẹ̀ aláwọ̀ kí ló kó bá tíṣẹ́ tó ṣe ní ìwé ṣiṣẹ́ dáadáa ni iṣẹ́ dáadáa ni iṣẹ́ àmọ́ tó kó bá ní pé àbámiyàn rẹ̀ ló lórí tààrẹ ní kejì dáa ní òṣìlẹ́tọ̀ ẹ̀sìn ìjàmbá tó lọ́rọ̀ wọn ìrẹ́ ah, lágbájá jagunjagun bó ní ọmọ jagun láyé bó tiẹ̀ ní àwọn gbótọ́ jagun tó ní kí lọ sí mọ́ jagun ah ìyọ́ náà torí tiẹ̀ náà lè tẹ̀kún náà kẹlẹ̀ mọ́tò tàbí àjẹ́ ìlà ah, àwọn Yorùbá gba ìsìlámù rẹ̀ lọ́la ṣe ń kó gbùdà wọn kí ó ní jẹ́ pé ìwọ ni Ọlọ́run ṣe bó gun tó ń jà ọ̀ ń jà torí káyé ni wọ́n sọ pé ọ̀hún làgbàjà àkìlè làgbàjà balógun ni làgbàjà kíni kan ni ọlọ́ni akin balógun jagunjagun tó fẹ́ fẹ́ fi ọ̀ ara yìí fìfẹ́ ọ̀rẹ́ ẹ̀sán rẹ̀ náà sì ó bá mọ bá mi ò bá dà màláìka yẹn gbé wọlé lóyún òun náà fẹ́ ti wẹ́ ní àkọ́kọ́ ojú rẹ̀ ní ìgbà fún wọn lẹ̀ níbo ló ń ju náà lọ. ẹni tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ tó lè jẹ́ náà ah, ara yóò gbẹ́sìn yìí kán ní gbọ́rọ̀ rẹ yìí náà láàbùtà òkúrú náà tẹbi gbogbo àṣìṣọ múra nǹkan sísọ múra símọ tó fẹ́ tún láwọn tó mọ déhùn tó mọ ṣàlùbá tó ibọ ọfẹ kan sọ pé onímọ̀ ni ọfẹ kan sọ pé ń pẹ̀lú ìbálòpọ̀ àrùn ẹ wọ́n sì fi sọ ẹsọ rẹ náà láàbùlà onímọ̀ àwọn onímọ̀ tó pé àwọn ẹni kò wọ́n mú gbàlẹ́ àṣẹ mọ̀ kọ́ ló mú sórí ibú kí ló kó orí ibú bàjẹ́ náà àníyàn tí ó jẹ́ tọ́lọ́ àníyàn bá àyè àníyàn kárí ibi lè kẹ́mọ̀ bá ara wa ní ẹ̀rẹ́ èlú wa bá kọ́ sáyà wá yà wọ́n. ọlọ́run ẹgbẹ́ ọ̀nà ẹ̀ṣọ́ sí mẹ́ wọ́n gbọ́ náà wọ́n wọ́ wọ́ kú wọ́ àbá àbá gbogbo ẹjẹ́ yìí mọ̀ sí àkàràmọ̀ kọ́mọ̀ náà àníyàn ti ẹ̀kọ́ nínú ọlọ́run ọ̀rọ̀ ẹnu rẹ̀ ló jọ mọ́tò ọlọ́run àníyàn tí fi ń sóòjọ mọ́tò ọlọ́run. ìjọba àti ẹni ní ewu tí gbogbo oníṣòro rí wá tàfà látàwọn tí náwónáwó látàwọn tẹni tí ń darí sójú ọ̀nà ọlọ́run látàwọn tí ẹ náà èyí tí wọn náà bá ń ṣe tí ẹ náà wọ́ bẹ́ẹ̀ o èyí tí wọn náà bá ń ṣe táàrí ibi ṣàpèjúwe àníyàn tó gbogbo tó wà jẹ́ pé ìjọsìn ọlọ́run àníyàn tó lọ́ ọ̀rọ̀ mò ń kẹ̀kẹ́ lọ́fẹ́ sáà dúdú sàníyàn tọ́lọ́ ọ̀dàbí iṣẹ́ kan lẹ̀ wá ń pa àwọn ọmọ síbi iṣẹ́ mọ́jì ó jẹ́ pà níyàn kọlì mọ́ fi wọ́n ṣe ẹrú yóò já níyàn kan sáàmì wọn tó lẹ́lò míì yóò máa ṣe nǹkan míì jẹ́rù pé ń sàánú àwọn èèyàn ní sì ń jẹ́ wọn. èyíwá èyí dé tó yẹn bá dé wájú ọlọ́run èyí bá èyí bá ló fa ìlú gbogbo ọjọ́ tí bá ti ta síra tẹ̀lé àbí ìmúsì ọ̀rá mi. Èyí gbogbo àwa náà ta bá láwọn gbìyànjú àkíyè dáadáa yìí. À ń ṣe súnà, à ń fi hàn mọ́lẹ̀. Ayé ayé máa ń wọ̀ lọ́wọ́ pé aláwọ̀ ló kúnlẹ̀ àti ọlọ́run náà ní dé gbogbo wa bùkátà sáré ìkíláàsì. Ìkíláàsì làámọ̀ lè gbà. Níta ń pè ní àtàrọ̀ àkànkọ́ kọ rẹ̀ ní ìkíláàsì, gbogbo táwọn sàlàyé ìkíláàsì làwọn sàlàyé. Ó pàtàkì púpọ̀ jọmọ àfáàrí ní ìsà inú àwọn tán lùgbà pẹ̀lú àwọn sọ̀hábí àdàbí òrùtọ́ ọ̀rọ̀ lágbára àbálòpọ̀ ẹ̀rù wà àkókò tó lùgbà kéèyàn kò tún dé ànábì kó bá ànábì lùgbà kájọ lógún pẹ̀lú ànábì àmàkébé kó bá àbálòpọ̀ sẹ́ni gbà tó tó kò sẹ́ni ó jà fún àwọn ajá àdáadáa ìgbógun rọ̀ díẹ̀ tí ogun wọn lè gún mi kan wọn fi ń sọ̀rọ̀ rẹ̀. ẹ lóòótọ́ ohun ìyá wájà àmọ́ ẹ àmọ́ àgbẹ̀dà àtàrà kò sẹ́ni ń jà nínú abádá. ìwọ náà rí amórí ààyè ìwọ náà rí tó bá nígbà tó wà ní àwọn méjì ọ̀kan báyìí ó dáadáa ọ̀ pariwo. àṣeyẹ ni wọ́n rí èmi rí bí kí mẹ́wàá ni wọ́n wà pẹ̀lú wọ́n mú ìdàdá ní ìmọ̀ bó ṣe rí bí iná gbogbo wọn pa ó pa gbogbo wọn ní ọkùnrin yẹn àbá àbá àti ẹ̀pá náà mọ ìyẹn bẹ́ẹ̀ gbà lónìí má ti yìí nù ẹ bá rẹ̀ ti náwó ẹmọ ìyẹn ni àmọ́ kọ̀rọ̀ àwọn bàbá wa ní dára kan gbà tán wọ́n ní kọ́ yìí lóbó rí o ọ̀tàfà sókè bọ́bá yóò rí ọ ó kéré ọ̀ olúwa wa ti ń bẹ ní sánmà ìrí ọ ọba wa ti ń bẹ lókè lókè sánmà ìrí ọ tẹ nígbà tó lórí yìí àdábì bá pọ̀sẹ̀ láwọn bẹ́ ọba ni ewu lẹ́ sọ ọlọ́kùnrin yìí ni báyìí báyìí báyìí báyìí láwọn àti àdábì ni ṣé yìí ò lẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó wà fi nà kí mo gbé ó wà fi nà ni àtàrí ọmọ alámọ̀ ni àá ọlọ́run nípa àwọn sàábé lẹ́rù dé ọmọ náà ṣe rí ibi tó wá bà wọ́n lẹ́rù dé ẹnìkan náà àwọn sàábé kò wà comfortable pẹ̀lú ọ̀rọ̀ yìí kò dáùtù ànábì àmọ́ wò pé àà èyí tá ànábì sọ yìí èmi ó mo fẹ́ confirm ẹ̀ àbẹ́ni yóò ti jọmọ náà àkúgbọ̀dọ̀ yé mi sí ogun bá bẹ̀rẹ̀ padà ní tó ṣe ń tẹ́ ni pé ibi tọ́kùnrin yìí bá ti wà lónà ti máa ń jà kúnkún tó sílẹ̀ ìtún wá ń rí bí tún sí ń jàjà yìí náà ní ibi tó kéfèé bá pọ̀ sí ní òwúrọ̀ lọ́n ti ẹgbì ìsì ń jáwà ní wọn báyìí yóò mú wọn balẹ̀ ní o ipa àwọn ìka o ipa àwọn ìṣe kí ni jama kéka yóò mú wọn bá bẹ̀rẹ̀ yẹn ká wò pé àdábì sì sọ pé <laughs> <laughs> sallallahu alaihi wasallam abájá abájá abájá abájá yàmá ń gbà tí ó ṣe sà ọkùnrin táwọn èèyàn bọ́wọ́ ọ̀dá ti bá mi ẹmà a ní ìdà òlé mú bérebére kó mọ́ sí kí ni kó mọ́ wọn kúlẹ̀ kọ̀ọ̀kan kìí sì ṣe nú májẹ̀ ní pẹ́ sí mẹ́rẹ́ sáà fún ní kó mọ́ kọsẹ̀ bí òyìnbá mọ́ kọsẹ̀ yóò ṣe kí ni yóò kọsẹ̀ ní ọ̀kan ọ̀bẹ yìí mú ọ̀bẹ yìí mú ọ̀bẹ yìí mú yóò ṣe kí ní kankan yóò kú lẹ́nu jọ́kan bọ́kùnrin bọ́ ọwọ́dá ti gbà wọn ọwọ́dá bá gbà bí ọ̀nà mélòó kan á wà òkè á tó bá yẹ kú ní àárín òru níbi náà tó ti wá lọ sinmi ká ní gbogbo àwọn èèyàn ń bẹ nínú bí òun wá kó ó wọ́ kó láàrin ogun wọn ti sọ̀rọ̀ rẹ̀ ó wá wọ́ lọ bùnmí ọkùnrin tá a bí táà nẹ́bí sọ̀rọ̀ lójú rẹ̀ tó ní òun fẹ́ mọ bí yóò ti jẹun ọkùnrin náà wá yíyọ tẹ̀lé lẹ́yìn wà bá mi tó wà wà ní ti yìí tí ń wo pé ah ẹ mọ̀ bí kí ẹ mọ̀ wo pé ah èmi náà ah èmi náà wá ń sá lójú ogun ẹ mọ̀ kí ẹ jọ rẹ̀ lójú pé àti agbọ́ yìí yìí ni wọ́n wá sá lójú ogun ah kìíní kan kú wọ́n yóò bá tí wọ́n wí àkàkílẹ̀ kú ilé ó ṣe kí ni ilé ó sáàmì agbọ́dọ̀ agbọ́dọ̀ gbọ́ pé wọn tàbí parúwà ibi tí ń wáṣẹ́mì rẹ̀ ọkùnrin sáwọn pé yà yẹn kí lọ wá fẹ́ ṣe ń sìgbà tán yẹra rẹ̀ wọn bá mú ìdá rẹ̀ níbi ọwọ́ tí yẹmọ bí ó ṣe ó ṣe ní tán ìdá wa dúró òun kankan kan wò báyìí ó wò yányányán à ń pe kinní kan nínú báyà wa yìí ní anáhà èyí ò gbọ́ yorùbá dáadáa mo lè mọ́mọ́ yorùbá tá a pè tí bí gbáyà wa mọ́ bí kun wa yìí láàrin ìsàlẹ̀ gbáyà mọ́ kun kálukú fọwọ́ kan tiẹ̀ kí lọ rí bẹ́ẹ̀ kòtò ẹ̀ẹ́ bí apákan kòtò tẹ́ fẹ́ náà kòtò kékeré kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kòtò ó wá tájẹ́ ti kòtò yìí ó wá mọ̀ọ́mọ̀ dàbí kòtò yìí ó kàn dá débi dàbí ó dá débi dàbá ìpé kí ló ṣe oúnjẹ mọ́ ó parí ẹ̀ṣẹ́ ni ṣẹ́rí pé yóò ti rí báyìí àà ó ní ànábì Muhammad ìjíṣẹ́ ọlọ́run ní lóòtọ́ bẹ́ẹ̀ sì ni ànábì ti fìdánilẹ́kọ̀ọ́ nílé báwa mùsùlùmí ike gbogbo ẹni bá wálé ayé tó wá mọ̀ọ́mọ̀ para rẹ̀ tó lọ rí fọwọ́ ara rẹ̀ para rẹ̀ anábìrin tó bá dijọ́ gbé ìdàlìkìyàmọ́ irú tó bá lò tó fi para rẹ̀ ọlọ́run ó wà kírètì ẹ̀ fún àwa gbélé lọ́wọ́ lónà já náà mọ́ yóò tún wá máa fi para rẹ̀ bí àmọ́ kò ní kú mọ́ oníkòsí kú mọ́ lónà àmọ́ bí tí ibi ń ṣe ra ẹ̀ tó fi ká ní poison ni a gbé poison jáde fún lónà já náà mọ́ tí ó mọ̀ gbé poison nínú jẹ ká ní dà ló fi gúnra rẹ̀ ágùn láti mọ́ sọ bíyẹn lomi ń gbà tó wáṣẹ́ tí ò níṣẹ́ ó tọ́jú ọmọ kò rọ́mọ tọ́jú kan ju ah kí la fẹ́ ṣe báyìí ṣáà ti para wa ṣẹ́ díẹ̀ rómi third mainland bridge ń bíyà Lagos state government bíyà kan bá wá tí wọ́n ṣe sómi bí wọ́n bá lè kókó bẹ́ẹ̀ ni torí tẹ́lò mi bá ti ronú tí ò wá rí ìtọ́rù mọ́ kí ni ó ṣe ìgbà third mainland bridge lọ́nu yóò sì páàkì mọ́tò ẹ̀dùn àrí ọkọ̀ bẹ́ẹ̀ ni ó gbé wa o ẹ̀yìn tá irú àwa ìwà ìdógbòrò èmi àti ìwà àwọn òwà arọ́kọ rẹ̀ àwa ni ìwọ́n lábí ọkọ̀ ìwà èyí ṣe ń gbélé ìwà fẹ́mi ọ̀tún para rẹ̀ torí ẹni tóhun torí ẹ̀ para rẹ̀ pẹ́lòmí ìbá nírú yíò ń wájọ mọ́ kí ládì olówó bẹ́ẹ̀ ní akọbí ọ̀ ìmé ògbọ́kọ̀ 30 million 12 million kìíní kan million ẹ̀dàkùn kírò èmi yìí kọ́wọ̀ mi wá ba 10 million bá ti ń wí àdó aládùúgbò yóò mọ̀ pé ń kọ̀ ọkùnrin lówó ẹ mọ̀ ni owó èdè kẹwọ́n mọ̀ lówó ẹ mọ̀ pé owó ti ń bẹ lọ́wọ́ lágbájá yìí àwọn ènìyàn owó ti ń bẹ lọ́wọ́ wọn depression sì tún ṣe wọ́n á tẹ́rọrọ̀ ọ̀rọ̀kùnrin wa rántí pé annabi ah, ti ní huwa finna asódòdó lọ́rọ̀ annabi ọkùnrin ó kàkó bẹ̀ ó bá lọ ní bá Muhammad sọ́lá ó bá ní ẹmà wo nǹkan <laughs> tó yẹ pé mùsùlùmí sàmìlò náà ó bá tó dájú bá annabi pé ah ó ní annabi mo jẹ́rìí kó ah ọjẹ́rìí wo ṣọ́ọ̀jẹ́rìí tẹ́lẹ̀ lọ́ntẹ̀lẹ́ mi níta ànábì wa bí ni pé ń wà mọ́ bá àkà ní ah, tó bá ṣẹlẹ̀ ní ọsọ ọjẹ́rìí òun yìí ti wà sáté ìtẹ́lẹ̀ wọn bá jẹ́rìí òun mọ́ tẹ̀lé mi wà mọ́ bá àkà kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ awé ó bá nínú àdéhìí ọ̀rọ̀ ọkùnrin ẹ̀ ànábì ni tí ò yẹ ìrè ànábì wa sọ tí ò yí wa àṣàwọn sàbí nìkan kọ́ ni òye jọ́nà kì í yé mi àti yín náà ànábì ni inna rajula ya'mal bi amali ahli aljanna ó lẹ́yìn ó mọ̀ rí yẹn gbà mí ìṣọ́ ọmọ àlìjẹ́nà ní mọ́ ṣe ànábì wa fi kílọ́ọ̀sì sí i anábì ní ṣe ọba àjẹ́nà tí ń ṣe o fi mà yẹ lè nà ìjí ó mọ̀ hàn sáwọn èèyàn táwọn èèyàn ó mọ̀ rí ni pé ọmọ àlìjẹ́nà ni anábì ṣe ní nǹkan sì ń ṣiṣẹ́ ọba àlìjẹ́nà lójú ti yín ni o ọmọ ni ọmọ náà àṣé ọ̀rọ̀ ẹ dákun pẹ̀lú táwa náà gbọ́ rẹ̀ hadithi pàtàkì ká mọ̀ lóòótọ́ pàtàkì torí pé yóò bá mọ ilé yóò dàbí òróró lára ẹran ni kí yóò ti wá ṣiṣẹ́ láńlá iṣẹ́ rẹ̀bẹ̀dẹ̀ ọkọ tí wá fọkàn balẹ̀ pé àà ah, ah, tó bá dìjọ́ àlùkí àmọ̀ tọ́lọ̀ bá tilẹ̀ yóò máa lè jẹ́ ní ẹ dìde ọmọ rò pé wọ́n ní tìgbà kọ rẹ̀ tó fi dìde ọ̀tún nímọ̀ pé àṣewọ̀ lọ́mọ àkọ́kọ́ náà kí ló fà á gbà táníyàn rẹ̀ dáa àníyàn tó lọ́nkọ́ lọ bí ṣe àníyàn kárí mi ni àníyàn èèyàn lọ bí ṣe àníyàn ká lè mọ ni àníyàn ká lè gbé ọtí ni àníyàn ká lè gbogbo ẹni eh àwọn olóṣèlú wa ọlọ́mọsàbáwà ṣàánú wọn àwọn olóṣèlú wa lọ ṣàánú wọn ṣe ní bólóṣèlú bá ṣore fún èèyàn láyé bólóṣèlú bá ṣore fún èèyàn kí ni mọ́ sábà ń bẹ lábẹ́ rẹ̀ politics ìmí ò sì ṣe nǹkan tẹ́ẹ̀mọ́ pé ah ládúrú tí lágbájá ṣe tẹ́ẹ̀mọ́ wó pé ah táníyàn rẹ báyìí lọ́rẹ̀ dáadọ́ ọmọ ọmọ àlùjẹ́ náà lóyọ kó jẹ́ àmọ́ àníyàn ló fi ṣe àníyàn ló fi ṣe àmọ́ àníyàn pàtàkì àpèjúwe méjì tààlà fún wọn láti dárúkọ àmìyà tó nìyà àmọ́ ká tó kò ní àárín ó dàbí kébi tá dùn sí lálẹ́ ilé tó rọ́jọ́ ti lọ púpọ̀ a padà orí àdífi náà láti mọ́ kọntínú insha Allah fil majlis al-qadim pẹ̀lú ògbóló lọ́rọ̀ ká tó jọ́rọ̀ ilé àwọn aṣọ mọ́ kò sí tó kàn wọ́n pẹ̀lú àníyàn wọn olúwa tó làníyàn tí ó àṣẹ́ẹ̀sì àníyàn òní ọdún dájọ́ lórí àníyàn àwọn èèyàn kìí ṣe ìtúwà wà rẹ nìkan tí ó dé ọ̀la tí ó wà ní gbogbo ẹ̀mí lọ́lẹ̀ kírun mọ́sálásí àwa kàyé wa ẹni bẹ́ẹ̀ lómi nǹkan tí ò kírun nígbò wà pé ah, ẹ rántí mi ní ìmọ̀ mi náà máa ń wálẹ̀ kọ̀ọ̀kan àforúkọ ah, tiẹ̀ náà sí. wá ní mélòó gbogbo yín àwa five hundred náà ni ó yá gbogbo yín èèyàn kọ̀ọ̀kan yín ẹgbà fifty fifty thousand naira kó wá ha tán kí wọ́n wá ní mm, mm, ẹ̀wù tẹ́ nìyí ṣe mm ìmáàmù ti ṣe hmm. ah. wá sí lánàá ìjẹ ládáṣì ló sí àmáníyàn rẹ̀ yóò dá ẹ́ bóòlù wọ́n ti mọ̀ ìwọ ọ̀ṣọ́ pírẹ́sàn fáníyàn rẹ̀ sọ ọ̀ṣọ́ pírẹ́sàn fáníyàn lọ́bí àmọ̀ pé àníyàn fàárí ló ní àtàyè tún mọ́ kẹ́bísà ní àwọn èèyàn àṣẹ ìwọ kan sí wà sí bá ti ń ṣe yìí ìwọ kan báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run bá ti ń sọ yìí kò sí tó kan ọkọ̀ wá ní àfà tẹ̀rí fáànù tẹ̀ rà wá sí mọ́sálásí àníyàn yóò dáa ẹjá àfẹ́ká mọ́ dáa kọ́ yìí ni ìwọ ti mọ̀ pé àníyàn rẹ̀ ò dáa ó ṣe bọ́lọ̀ ní ìwọ́ fọ́wọ́n àtọ́lọ́n tó là ní ẹlẹ́ irú ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ sí àfáwà òṣàmọ́tò ibi nìṣẹ́yìn lọ́dí Allah ta'ala òṣàmọ́tì ó rí gírẹ́tì ìjọ náà sábẹ́ ànábì nípa ànábì náà ló rán wọn lọ sóhun wọ́n bá dójú ogun ó bá rẹ́ nìkan ó bá yọ dà sí bó ti fẹ́ bẹ̀ báyìí ó bá ní ashhadu an la ilaha jàmọ́ ó bẹ̀ lórí ìjọ tàwọn yìí ó wá délé ẹmọ bí yẹn bá lọrú nǹkan báwọn táà délé táàmù wá gist ní wá fẹ́ mọ́ dá gist ilẹ̀ wá sọ bá nàbí eré anábì àbọ̀ ọ̀dọ́ ọkùnrin karambà nìkan níbi tẹ́ ẹran wa lọ mú bá débẹ̀ mo yọ sí báyìí ló bá ní àṣà àdúrà ńlá ìlà ìlà ńlá mo adáwánu mo bẹ́ orí ẹ̀ anábì kí lọ sí èyí ó ní mo bẹ́ orí ẹ̀ anábì ni ah kí lọ wá fẹ́ ṣe sí láìrà ilaha illallah ṣáàrù la ilaha tó wí àà ah, orí ànábì èyí ò lè ó kàn sọ ń torí kí lè mọ́ bẹ̀ lórí ànábì ẹ̀ eh, aṣàkọ́kùtà kọlùbàwú ọlá ọkàn rẹ̀ lọ fi mọ̀ pé torí kọ lè mọ́ pàlóbi sọ àbí torí tọlọ́run eh, Usama ti ibini Zaid Usama ta ti ń wí nínú àwọn ọmọ tá ànábì fẹ́ràn púpọ̀ kò ní Usama wà tánà ìgbà tí wá rí ànábì ní ẹ̀ ìfọ́ ti ṣe pẹ̀lú láyé ra ìlà láwọ ọkùnrin tó pa àwọn àìmú àmbá ìyàmù máa dára sí lójú ogun ẹ̀sìn náà lálọ́ ọlọ́mọsá sàánú wa al-ikhlas al-ikhlas ya ma'ashara al-muslimin Allah Allah ayyuha al-muslimun ẹ̀dàkùn ká ní àwọn oúnjẹ torí tọ́lọ́run jọmọ́ ó pàtàkì à ń kéwú ni à ń ṣe dáadáa ni à ń náwó ni à ń jagun ni à ń kọ́ mọ́sálásí ni à ń fáwọn èèyàn lóúnjẹ ni à ń tọ́jú ọmọ òrukàn ni à ń tọ́jú ìyàwó ni à ń tọ́jú ọmọ ni à ń ṣe wáàsí ni torí gbogbo àwọn iṣẹ́ dáadáa yìí ni ṣètọ́nù ó mọ wá ṣètọ́nù ó mọ gbé sí ilẹ̀ kódà tẹ́jẹ̀ ráwọn àfá àti mọ́ ń ṣe tílù ẹ̀bá ti ń wá yóò mọ̀ wá òkanú ọ̀wọ̀ náwó ṣètọ́nù ó mọ̀ wa ẹja tó ń fi ìhun náà rẹ̀ eléyìí bú ní ṣètọ́nù ó fẹ́ kó bá wa ṣe kódà tó fẹ́ ṣe déjọ́ mi sọ́rí bí tí wọ́n wà ọ̀wà fẹ́ wà discourage pé wo ẹmọ́ òun lẹ́jẹ́ náwó yìí torí pé ó dàbí pé mo fẹ́ ṣe fáàrí ni

wọ́n ṣe àfún wa ní sí olóorí sí ó sì gbà lẹ́sìn lọ́wọ́ wa àyà yìí ládùú sí bí ibi nìlá sọ́lélàmù aláàbíkà rasulika muhammad wa aláàbíkà sọ́lélàmù subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk aisha allah tí a bá kí iṣẹ́ ìwà tán a máa gba ìbéèrè lọ́gbà